àdúrà yín yóò gbà àdúrà yín yóò gbà àdúrà yín yóò gbà o àdúrà yín yóò gbà o ẹ ní ẹ̀rí àdúrà ẹ ní ṣe lásán ìwọ ló ń ta bíríìjì ní àbámọ rẹ ẹ ní ṣe lásán ọwọ́ ńlá olúwa yóò yà yín lẹ́nu ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni. ọ̀sẹ̀ yìí máa pé ọ. ọ̀sẹ̀ yìí máa pé ọ. ọ̀sẹ̀ yìí máa pé ọ. ọ̀sẹ̀ yìí máa pé ọ. ọ̀sẹ̀ yìí máa pé ọ. ọ̀sẹ̀ yìí máa ọ. ọ̀sẹ̀ yìí máa ọ. ọlọ́run àwọn àpọ́stélì yọ yà yín gbogbo ibi tẹ́ ẹ bá wọ̀ nírìn àjò ọ̀sẹ̀ yìí ẹ máa rí àánú ibi gbogbo tí ẹsẹ̀ yín bá tẹ̀ ẹ máa rí àánú gbà. mo gbàdúrà ẹnìkan ń sàmì. somebody say amen. gbogbo bí ẹsẹ̀ ẹ̀yin bá tẹ̀ lọ́sẹ̀. everywhere you go this way. ẹ máa rí àánú gbà. you shall obtain mercy mo gbàdúrà o ta ní sàmì ibi gbogbo tẹsẹ̀ yín bá tẹ̀ ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà. Area rí àánú gbà ẹ rí area gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ẹ rí àánú gbà ọlọ́run àánú yóò fa àánú wá yín ọlọ́run àánú yóò fà àánú wá yín rí. locate you with mercy man. ọlọ́run àánú yóò fà àánú wá yín rí. locate you with mercy. ẹ ní ṣe lásán. you will not do it in vain. ẹ ní ṣe lásán. you will not labour in vain. lórúkọ jésù. in the name of jesus. ẹ ní ṣe lásán. you will not labour in vain. lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́. ẹ ní ṣe lásán. you will labour in vain. ẹ jèrè àdúrà. amen ẹ jèrè ọlọ́run ẹ jèrè àdúrà ẹ jèrè ọlọ́run ọwọ́ ìrànlọ́wọ́ tẹ́nìkan mi ò lè dá dúró ọwọ́ yẹn máa wọnú ayé ọwọ́ yẹn máa wọnú ayé mi ọwọ́ yẹn máa wọnú ayé mi ẹ̀yin ọba ògo òun ni ọlọ́run ẹ̀yin ọba ògo. se janule, ti mo wà lọ́mọwọ́ àwọn ọ̀tá gbà mí dé ipò ọ̀bà mi. mo rákò délé olódò àwọn tí ò fẹ́ wáyé. bàbá ò sọ mi òye ayé ò làkàwé láti ra kọ̀rọ̀ títí dọ́mọ ìrìnsẹ̀ ó sọ mi o. àgbàlagbà ìgbà tí mo. ẹ máa yìn kí a tó sọ àsọtẹ́lẹ̀ láàárọ̀ monday ẹ yìn láti inú ọkàn yín wá akọrin ẹ yìn láti inú ọkàn yín wá ẹ yìn láti inú ọkàn yín wá ẹ yìn láti inú ọkàn yín wá. ẹ jẹ́ ká jọwọ́ sí olúwa àwọn olúwa. Begin to wave your hands to God, the King of all situation, the Lion of the tribe of Judah. Blessed be the name of the Lord because it's good and his mercy endureth forever. Begin to wave your hands. It's good and his mercy endureth forever. You are God, and that is your name. You will never share your glory with anybody. Begin to wave your hands. He has been so faithful. He has been so good to us. That will bless your name for you for what you have done in our life. That will say thank you. Ẹ juwọ́ sí Olúwa àwọn Arúgbó ọjọ́ àgbàlagbà oyè. Ọlọ́run tó ń jẹ́ èmi nínú ayé wa ọlọ́run ẹ ṣé o ìwọ ni o ọlọ́run. Masadalia. Mo sọ tẹ́lẹ̀ sí ọ. I prophesy to you. Àdúrà rẹ gbà láàárọ̀. A béèrè fún agbára tí ó la ọ̀nà. Request power make a way. In the name of Jesus. Agbára tí ó la ọ̀nà make a way for me this week. Ọya bọ́ọ̀lù ayé mi. Bọ́ọ̀lù Yes. Gbàdúrà yẹn o. Pray gbàdúrà yẹn o. pray very well. agbára tí ó lànà fún mi. God will make a way for me this week. nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí. in the journey of this week. bọ́ọ̀lù ayé mi láàárọ̀. God will my life. agbára tí ó la God will make a way. níbi tí ayé ti ní ọ̀sán náà. where they say there is no way for me. ọ̀ya bọ́ọ̀lù ayé. Oh yeah. Habara, habara, habara, habara, habara, habara. olúwa wá ẹ gbàdúrà yẹn nígbà kejì. said mi ní agbára tí wọ́n ràn lọ́wọ́. give me power of God. Masali help is power power is help. Ìrànlọ́wọ́ agbára ni agbára náà ìrànlọ́wọ́ sí. Tí ìrànlọ́wọ́ bá ti sọnù. If help is out. Agbára sọnù. Power is lost. Tí agbára bá ti sọnù. The power is lost. Ìrànlọ́wọ́ sọnù. Help is lost. Ìnáka yari kábàrú àmà ìlú kejì kò gbọ́dọ̀ sọnù. you must not lose it. kò gbọ́dọ̀ sọnù. it must not be lost. kò gbọ́dọ̀ sọnù. it must not be lost. sọ́ọ̀lù wípé. sọ́ọ̀sẹ̀. ẹ jọ fún jabesi gileadi. tẹ jabesi gileadi. ní ọ̀la. tomorrow. nígbà tí oòrùn bá yọ. when it is sunday. ọ̀sàmù ẹlẹ́wọ̀n. ọ̀sàmù ẹlẹ́wọ̀n. wọ́n máa rí ìrànlọ́wọ́ gbà. they will obtain it. ní ọ̀la. tomorrow. nígbà tí oòrùn bá mú. when it is sunday. ẹ sọ fún jabesi gileadi pé. wọ́n rí ìrànlọ́wọ́ gbà. yes sir. náwó sókè. raise your hand. oòrùn ti mú báyìí náà. it is sunday already ready. shout. agbára tí wọ́n ràn lọ́wọ́. ọwọ́ ọbẹ̀. agbára tí ń rìnà lọ́wọ́ ọba. ọwọ́ to receive it. ẹgbẹ́ ẹgbẹ̀rún déwájú olóore ṣùgbọ́n kò sí agbára tí wọ́n fi gba tí wọ́n nílò. ẹgbẹ́ ẹgbẹ̀rún ti kan olóore tó nílò. ṣùgbọ́n agbára tí wọ́n fi gba rẹ lọ́wọ́ rẹ o. ẹgbẹ́ agbára tó ń rìnà lọ́wọ́ ọba. ọwọ́ to receive it. ayamada yamasaga Olúwa yé mi Olúwa yé mi Olúwa yé mi Olúwa yé mi Olúwa yé mi Olúwa yé mi láàárọ̀ yìí ọyọ Olúwa yé mi ọyọ Olúwa yé mi ọyọ Olúwa yé mi ọyọ Olúwa yé mi ọyọ Olúwa yé mi bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù.

ẹ pariwo ẹgbàá lẹ́ẹ̀kan sí. shout the lord repeat once again. wọ̀mí ní agbára tó tayọ. give me power of excellence a rí ẹ̀mí tí tayọ lára lára Dáníẹ́lì agbára tó tayọ ń bẹ lára rẹ̀ wọ́n wá ká ẹ̀mí ọgbọ́n ẹ̀mí ìmọ̀ ẹ̀mí òye ẹ̀mí láti dá àwọn àlá àti láti tú àwọn ọ̀rọ̀ tó díjú ẹ̀sà tó sẹ́ẹ̀bù ohun tó jẹ́ kí wọ́n rí bí ènìyàn ni pé wọ́n tayọ láàrin àwọn amòye ọba náà ní amòye láàfin àwọn amòye tí ń bẹ láàfin oríṣiríṣi ansa ni wọ́n fún ìbéèrè ọba lórí àlá rẹ̀ tòmọ́ngbà Joseph dé ó fún ní ansa tọ́tayọ ọjọ́ ńlọ paná gbogbo amòye ní jìbìtì kòmẹ́sà ohun tó ọba ti mọ̀ tó ẹgbẹ́ rẹ ló fi pin ẹgbẹ́ rẹ lọ́gàá ohun tó ọba mọ̀ pin ẹgbẹ́ rẹ ṣe mọ̀ ọ̀rẹ́ lẹ́ẹ̀jọ pera yín ohun tí ẹgbẹ́ rẹ bá fi jù ọ lọ ọ̀gá ni wàá pè é tó ní tọ́tayọ lára ọ̀gá mẹ́ta nílé ayé wọ́n gbọ́dọ̀ nílò rẹ níbìkan kò b bẹ́ẹ̀ ni sà ẹnìkan gbọ́dọ̀ sì rí ọ wọ́n lè jẹ́ pẹ́ni tó rí ọkọ́ lónìí rẹ̀ ṣùgbọ́n òun ti rí ọ ó ti mọ irú èèyàn tó jẹ́ ó ní ó ròyìn rẹ níbi tó ti rí rẹ ẹlẹ́ẹ̀kẹta ni pé ọ gbọ́dọ̀ tayọ àwọn kan bẹ tí wọ́n mọ irú tí wọ́n nílò rẹ fún ṣe níbẹ̀ ìwọ gbọ́dọ̀ tayọ ìyẹn ni pé o gbọ́dọ̀ wà lóde ẹ pariwo sà agbára tó tayọ bọ́ọ̀lù ayé mi ìmọ̀ àṣàdáyà ni of Jesus. Ene meruke ye mesina. Agbára tó tayọ. Bọ́ọ̀lù ayé mi. Agbára.

mo ń fẹ́ agbára tí ó pèrè ayé mi jáde ò kíákíá. yes yes. mo ń fẹ́ agbára tí ó pèrè ayé mi jáde ò wéréwéré. yes. bàbá agbára bá wọlé ìbànújẹ́ mi á kó lọ láìsí àtúnwí àsán. mo ń fẹ́ agbára. kò fi agbára tí ó pèrè ayé mi jáde ò kíákíá. Mo fẹ́ agbára tí ó pèrè ayé mi jáde ò wéréwé. Bágbára bá ti dé, ìbànújẹ́ mi á fò láìsí àtúnwé àsánmá. Mo fẹ́. àmín. agbára tí ó pe ire jáde fún ọ lọ́sẹ̀. lórúkọ Jésù agbára yẹn bọ́dú ayé imada yali ruka paya masa eduna rieke yeme seda anamaru eke yamasa enemeru gege yamasa likapa akayari amada yekeru ama mo gbàdúrà agbára tí ó pèrè jáde fún ọ agbára tí ó pè àṣeyọrí jáde agbára tí ó pè lẹ́tà ayọ̀ rẹ jáde ó bọ́ọ̀lù àṣẹ rẹ náà adaakiru masali kapa eduye keru adaya masa ẹnẹgẹru gẹya masada yali kapa ta ló sàmì agbára tí ó pe ìrànlọ́wọ́ rẹ jáde níbi gbogbo tó há sí agbára tí ó gbé ọjà gbangba kúrò ní yàrá ìgbàgbé agbára tí ó gbé ọjà gbangba kúrò ní yàrá kò ṣeé ṣe agbára tí ó tu ẹjọ́ ká níwájú rẹ agbára yẹn pọ́lù pẹ̀lú ayé ẹ pariwo sà ta lẹni tó dúró sójú ọ̀nà tó mi ò ní lọ àmàkàbà Kọ́ríńtì kínní orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹsàn-án ó ní àní ilẹ̀kùn ńlá ṣí sílẹ̀ fún mi. Yes, sir àìtàsé ilẹ̀kùn tẹ́nikẹ́ni ò lè tì nìyẹn o wọ́n wá ní òkè ọ̀gá máa lọ ó ní no òun ò lè lọ wọ́n ní kí ni òjò lọ ó ní wọ́n pọ̀ bàjẹ́ bàjẹ́ wọ́n láwọn mélòó ó ní wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ni wọ́n ń bẹ lẹ́nu ọ̀nà lóòótọ́ ló ní ìran rere ilẹ̀kùn ńlá ni sà ìran tó gbé wáyé ilẹ̀kùn ńlá ni sà ohun tó ń rò tó fẹ́ ṣe ilẹ̀kùn ńlá ni sà àwọn ìran tó ní pé tí mo fẹ́ dà láyé ni ilẹ̀kùn ńlá ni sà mo ti ẹ̀ lè gbàdúrà ilẹ̀kùn ńlá ni sà ẹ sà bá tiẹ̀ bí ọ wà láyé ilẹ̀kùn ńlá ni sà kò gbé kọjá síbi tí ìran àyànmọ́ ti tẹ̀ ọ̀tá ló dúró sẹ́nu ọ̀nà yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ní bẹ lẹ́nu ọ̀nà ilẹ̀kùn àìtàsẹ́ sí ọ ṣùgbọ́n ọ̀tá ń bẹ lẹ́nu ọ̀nà ẹ̀kẹ́ ta ní bẹ lójú ọ̀nà tí ọ̀jẹ́ kí n kọjá ẹ̀mí mímọ́ láàárọ̀ ẹ bá ń ro wọ́n dànù. ọ̀yà ọ̀yà rọwà ọ̀yà rọwà rọwà rọwà rọwà rọwà rọwà bàbá rọwà bàbá rọwà bàbá rọwà rọwà bàbá ọ̀yà rọwà bàbá ọ̀yà rọwà bàbá ọ̀yà rọwà bàbá ọ̀yà rọwà bàbá ọ̀yà rọwà ọ̀yà rọwà bàbá bàbá bàbá bàbá bàbá. Olúwa wá! Ọ̀tá ẹnu ọ̀nà. Enemies of the day wo ilẹ̀kùn ńlá ni ibùjókòó tó ní. your matrimonial home is a good one. ọ̀tá ẹnu ọ̀nà ni òjò enjoy rẹ̀. but the reason why i no enjoy it because of these enemies that break down. ilẹ̀kùn ńlá làwọn ọmọ tó bí. your children are great dogs. ọ̀tá ẹnu ọ̀nà ni ọ̀jẹ̀ wọn gbọ́ràn sí ọ̀lẹ́nu. enemy is the reason why they are not obeying you. bẹ́ẹ̀ni sá ilẹ̀kùn ńlá ni sẹ́ tó rí o. this one that you have is a good one. ọ̀tá ẹnu ọ̀nà ló dìde lára fi promotion òfin kan o. it's the one that envy that make them be promoted. ilẹ̀kùn ńlá nílùú òyìnbó tó lọ. for the matter one. but is a big one. you achieve your aim over them. ọ̀nkà ọdún lóòótọ́ ọkọ̀ ọdún mẹ́wàá ọkọ̀ ọdún méjìlá o tọ́ sáàmù ni pé asá jẹun torí ọ̀tá ẹnu ọ̀nà takú ẹ kígbe sá ọ̀tá ẹnu ọ̀nà tó dúró sọ́nà mi tí ó gbà kí n kọjá bàbá mi ẹ kọlù wọn láàárọ̀ imadari akaya masali daruma kabaya masada ọ̀tá tó dúró sójú ọ̀nà ọ̀tá ẹnu ọ̀nà tí ó kí n kọjá bàbá mi ẹ kọlù wọn Yeah. Yes, Jésù Olúwa àdúrà yẹn kọ̀ ẹ̀kan kò sí immunity fógun ayé wọ́n máa ń dojú kọ nìsa. you have to face it tó pé immunity pé general àbí kẹjọ pé oh, no wọ́n máa ń dojú kọ ni ojú universal ogun ayé o ti ń ṣe táyé ń tún àlàbà ó fò ká ìdè gbogbo fòdò wù ọ àlàbà ẹ bọ́ bá jẹ́ àlàbà lọ́gbàdúrà lọ́wọ́lọ́wọ́ ogun we are not pray because of food ah, we are pray because of death à ń gbàdúrà nítorí àyànmá kìí ṣe torí ntọ́ ọmọ tó fẹ́ bẹ́ẹ̀rẹ̀ ló kò bẹ́ẹ̀ torí tí olúwa mọ̀ kọ́ tọ́ ọtí wọ̀gùn ti ẹ̀ wá gbọ́ mi sà bẹ́ẹ̀yàn ọba gbàdúrà tọ́ba dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ gbogbo ẹni jà àjàbọ̀ wọ́n jà nínú àdúrà mi sà ẹ̀rí Paul àti Sílà ló tutù ni wọ́n tì wọ́n mọ́lé pẹ́pẹ́pẹ́ wọ́n kó ọwọ́ méjèèjì jọ wọ́n bẹ̀rẹ̀ àtẹ́wọ́ wọ́n ń kọrin àwọn ará túbú ń wò wọ́n pé ṣé wọ́n ní nǹkan lórí ni wọ́n mọ̀ pé àdúrà ló lè yọ àwọn ìkórìtà tọrọ rẹ dé àdúrà ló nílò àṣẹjáde ẹni sọ́ra rẹ̀ dógún rẹ tó fi ogún já ànyàmá rẹ anamaru kanyamasa lónìí ọlọ́run wé sí lónìí gbogbo ogun sì ní omi environment o èyàn lè gbé asọ̀rọ̀ kíkà yé èyàn pẹ́ common kan kankan jáde o o lè jábúrò gómìnà kọ́ ọmọ ìwà sàmì lẹ́yìn gómìnà omi environment ogun ọmọ bìkan kan ọmọ agbègbè ogun ọmọ qualification ogun ọmọ anointing ọ̀dà kankan tó jẹ bá ma o ti tọ́ kogun pẹ̀lú yẹn wọ́n yìí wò ní ìrànṣà wọ́n máa ń fèsì ẹ̀ṣà wọ́n yìí sunkún nítorí ẹ̀ torí èéfín ni sà wọ́n máa ń fèsì ẹ̀ ẹ pa iná gidi rúfin bẹ́ẹ̀ bá ti pa ìfẹ́ máa dákẹ́ tọ́ ọ bá ti sọ pé ń wò níran ó ṣeé ṣe kí èéfín ọ̀sán ẹ̀dá láìsàn ẹnikẹ́ni tó borí ogun sá wọ́n mọ̀ pé ò sí immunity fún mi ara ń dọ́ọ̀jì ẹ̀pẹ́ jẹ́ ń dọ́ọ̀jì ẹ̀ ẹ̀ don't worse battle oh, wọ́n máa ń face yẹ láti dìfẹ́ rẹ̀ ni challenges ilé ayé pọ̀ onírúurú ní gbèdéke ní challenges ti ń dè fi tólógo oh, nílé ayé hmm. kò gbé ológo tó wòran ó ní gbèdé ó ní challenges ìborí ẹni challenge tó bá dé adá rẹ̀ nítorí ògo rẹ̀ ni bọ́ọ̀ bá bàjẹ́ tó bá borí ògo dé challenges Goliath ni Goliath jẹ́ fún Dáfídì. Gbogbo ìjọ Dáfídì lu bolẹ̀. Ayé ọ̀nà Dáfídì. Pé bàbá ẹkù sẹ́ ogun o. Àbẹ́jọ fifteen years. Àwọn àgbàlagbà seventy years. Wọ́n kúnlẹ̀ níwájú ẹ̀. Oró borí ogun. Wọ́n máa sá fún bí ẹ̀gbọ́n rẹ̀ ti sá fún. Ẹ sà ọ sọ ipò ọba nù for life. Ẹ gbọ́wọ́ yín sókè sí. Ẹ kígbe. Wòmí ọ̀pọ̀lọpọ̀ wò níran lórí ọmọ. Ọmọ rẹ̀ ti gbé ìwọlé lálé ọmọ òrìrì tó dá àmọ́. Kò dẹ̀ fúra ó ní kí ló dé ẹjọ́ ọmọ ilé ẹjọ́ ìjà yé rẹ̀ rẹ̀ wọ́n fọ ọmọ ńlẹ̀ tágbára òfin ká mọ́ torí ọmọ rò pé bọ́yá ń tágbára ọkà bọ́ba ya ni wọ́n yìí wo ogun ọmọ tí ń gba pò kíní ṣe ọmọ tí ń gba pò kẹfà ó yẹ kó o tètè béèrè pé kíní ṣe kó tó lòun ọ̀lọ́ lé ìwé mọ́ ìbọn náà ọ̀nà má ní wọ́rọ́pọ̀ ogun wọlé ogun tá ń jà lónìí àná lọ bẹ̀rẹ̀ èyí àgbàdúrà sí lónìí lọ́fẹ́ jagun ọ̀la tó wọ́n máa ń jagun lẹ̀ tó di ọ̀la mẹ́ta bọ́ ọ̀bá borí ogun òní ọ̀la kò tí ì ẹ pọ orúkọ jésù kò lè ta ní ọ̀tá tó dúró sẹ́nu ọ̀nà tó dí ayé mi lọ́wọ́ ẹ̀mí mi máa mọ̀ kúrò lọ́nà bí máa ṣàdáyé bí wà wá èké yá ní màrú àdáyàmà ọ̀tá tó dúró sí ẹnu ọ̀nà tó ń dí mi lọ́wọ́ bàbá mi ò ẹ mọ̀ kúrò lọ́nà. Ah! Yeah, yeah anyamaru akaya masa enemeruke yamasa nikapa. Wa wa náà ti gbé ọwọ́ yẹn rè wọ́n mi. raise it. ọjọ́ obìnrin pò ní ọkọ ní sunkún. ọjọ́ tó pò ní ọkọ kọ́ ni wọ́n sáàkì ẹ̀ níyọkọ. it wasn't that day they in Amadiya o. ọjọ́ tọkọ rẹ̀ ti ń kọ́ oúnjẹ ẹlẹ̀ nù. ìdè the man be no to her own. ọjọ́ ńlọ yẹ kó ti mọ̀ pé kì í sojú lásán mọ́. it is no more ordinary. ọjọ́ ọkọ ti ń wọlé láago mẹ́jọ ti ń wọlé láago mọ́kànlá. tọ́lọ́ mọ̀ pé ẹni tó ní kí lọ́wọ́ kàn wọ́n. ọjọ́ ńlọ ti yẹ kó mọ̀ pé wọ́n ti tọwọ́ bọ̀ ìrìn àjò yìí o. ṣùgbọ́n ẹ̀rín ní rí o. nígbà sọ pé àmọ́ tó jẹ́ ẹ̀fẹ́ báyìí. kàkà kó desperate you are attacking. ọ̀run gan ọ̀fẹ́ sọ̀rẹ́ndà lẹ́rọ̀ kálukú fipá àgbà lọ rẹ̀ ni àwọn alágbára ló fipá àgbà. take ọwọ́ yín sókè. Raise up your hands. Ẹ pariwo. And shout. Odi tó yí mi ká. The word that surrounds me. Wàá máa tì í. You push it. Tí kì í jẹ́ kí n rìn jìnnà. The place of the power dá mi padà. ẹ jadulẹ̀. mo fẹ́ kọjá. ẹ̀yin odi tó jí ayé mi ká. ẹ jadulẹ̀. Hey! ẹ̀yin ojú ẹ̀yin alulẹ̀ ẹ̀yin ojú ẹ̀yin alulẹ̀ ẹ̀yin ojú ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀ ẹ̀yin alulẹ̀.

Yeah. olúwa ẹ gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí. repeat it once again. tí wọ́n bá ṣe odi kò tí sẹ̀ if they make pile of no progress. èyàn lè lu ọdún mẹ́sàn-án níbi iṣẹ́ kan máa promote yẹ. where is working for nine years I won't be promoted. salary rẹ̀ ò increase. there is no increment. ìtọ́gbà látọdún mẹ́sàn-án ni. is only the same salary. ṣùgbọ́n oúnjẹ wọn sí lójoojúmọ́. epo sì wọ́n ṣùgbọ́n ayé tiẹ̀ ò increase. but his life is not increasing. o lè ní o lè close pẹ̀lú ọ̀gá o. he might be so close to his boss. o lè ní rapport pẹ̀lú ọ̀gá o. I have a good rapport. ṣùgbọ́n ọ̀gá máa máa promote àwọn tí ń bẹ̀lẹ̀ bẹ̀rẹ̀. but be promoting those that be beside him. àwọn èèyàn wà máa sọ pé bí wà tọ́gá rẹ̀ ṣe yọrẹ́ tó yìí. let's go and close your to your boss. ìtò ṣẹlẹ̀ ni pé odi yìí òun ká. is a victim of problem. his boss has a problem. bọ́ bá lọ ọ̀dọ̀ ẹgbẹgbẹ̀rún ọ̀gá. he got thousands of bosses. torí odi yìí ká kọ̀ there is no way to progress. a victim of war. ayé rẹ̀ ọ̀ wà lójú kan. his life will be stagnant. orí bọ́ bá ti ń débi odi ní ọmọ padà sẹ́yìn 好的。 ẹ rí àpọ̀lọpọ̀ tó di yíká tọ́ba ní tọ́ba ní owó tọ́pọ̀ lọ́wọ́ lónìí tọ́ba máa tó bí oṣù mélòó ó tó máa máa wá ràn lọ́wọ́ káàkiri torí owó yẹn ti tán ó tí ọ̀wá lójoojúmọ́ anytime ló lè tán ẹ sà á wá dàbí ìgbà tí ń fagbára rìn nítorí odi yíká ojú kan ṣoṣo ni ó wà ẹ rí obìnrin tí ń tọ́ ní ìjókòó ṣùgbọ́n tí ò ní ọmọ torí odi yíká bí wọ́n bá yẹn odi ìyàgẹ́ níyàtá àwọn oh. wòlíọ̀ máa sọ pé a rí ọmọ lẹ́yìn rẹ ọmọ la rí tó yí ọ̀ka yìí wọn ò sì rán rí o wọ́n rí ìran lóòótọ́ ṣùgbọ́n wọ́n mọ odi síbi tí ọmọ wà wọnú rẹ̀ ó di Doctor, máa sọ pé ò ní pọ́blẹ́mù ṣùgbọ́n ó di ẹ̀mí ni kì í ṣe tí dókítà lè rí ṣùgbọ́n a bá ń sọ nípa ó di ẹ̀mí ó mú ìnira àti ìpọ́njú dání ẹ̀rí ẹni ọ̀kàwé tó kó sàtífíkẹ́tì tó dáadáa ní ó di yíká òrìṣẹ́ o ọ̀wàṣẹwàṣẹ ẹ̀rí ẹni tó produce ọjà ọjà tí ẹgbẹ́ rẹ̀ tà ní one thousand ó tà ní nine hundred and fifty naira ayé ò torí ẹ̀yà dán rẹ̀ torí ó di yí sọ́ọ̀bù ẹ̀ká ọjà tó ń g gbé kalẹ̀ tó rò pé gbé kalẹ̀ wọ́n ti modi yìí ká àwọn tó yẹ kó rìnà rí wọ́n àrínà rí ẹ̀rí ẹni tí ń retí lẹ́tà ayọ̀ àwọn tó ń retí lẹ́yìn rẹ̀ wọ́n ti gbà tiwọn òun ti ẹ̀tú ọdún kan ọdún méjì ọdún mẹ́ta kí ni òjé tiẹ̀ ọ jáde wọ́n mọ odi yìí ká fáìlì tiẹ̀ ni wọ́n gbé fáìlì lórí àti tí ti fáìlì ti lẹ́yìn rẹ̀ wọn ò sì rántí gbé tiẹ̀ ìdílé sálẹ̀ orí odi ti yìí ká mọ́lẹ̀ sá ẹnì kò gbé ọwọ́ sókè sá ẹ tún àdúrà yẹn gbà oditoyi mi ká anamaruke yama sani kapa ọjà yà níwájú mi ẹ̀yin ó di kò ṣeé ṣe ẹ̀yin ó di ìdádúró àkàyà àlìmàrúbàtà àkéde yèmẹsẹ nìkan oh, ẹ máa ya lulẹ̀ ẹ̀yin ó di tó ń fọjọ́ orí mi kí lẹ̀ ń ṣe níwájú mi ẹ ya Hey, yeah, hey, yeah, hey, yeah.

Olúwa ní kẹ́ ẹ gbàdúrà yìí o. Lord says say this prayer. Mo fẹ́ gba ire lọ́sẹ̀ yìí. I want to receive goodness this week. Ẹ̀mí kò ṣeé ṣe. Spirit of impossibility. Jáde lára. Come out of me. I want to receive goodness this week. Ẹ̀kan ṣoṣo lẹ fẹ́ gbàdúrà yẹn o. Ẹ gbà á. Ẹni tẹ́ ń retí òréré. Ẹ gbà ó ẹ̀yin tẹ́ ń retí ẹ̀kọ́ ni ẹ gbà o ẹ̀yin tẹ́ ń retí ayọ̀ kan ẹ gbà o mo fẹ́ gba ire lọ́sẹ̀ yìí ẹ̀mí kò ṣeé ṣe ẹ jáde lára mi jáde lára mi jáde lára mi. Yeah! Ready, ready, ready, ready, ready, ready. Got it. Inakaya masadari sádarí kèyàmàká mo gbàdúrà gbogbo ẹ̀mí kò ṣeé ṣe lára rẹ ọlọ́run àwọn apọ́sẹ́lì ó fi iná náà àwọn ẹ̀mí tí ń dá ọdún ọlẹ́bùn tí àṣeyọrí ìnàrú àkáyà màsálà yálẹ̀kàbà elumeru eke yamasali daya enekerumekeba yamasa aneke yemerua ẹ̀mí tí ń dá ọdún ọ létí àṣeyọrí ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jáde ọba iná jábọ̀ ọba iná jábọ̀ ọba iná jábọ̀ olúwa ní ẹ̀yin kan lẹ́ làdúrà yìí ó ní ẹgbà ẹ̀mí mímọ́ ni kẹrin o gbogbo ẹni tó lọ́wọ́ nínú ogun tí mò ń jà ẹ máa sọ pé ẹ̀mí mímọ́ ló sẹ̀ ẹ fi wọ́n palẹ̀ ogun mọ́ láyé mi. ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú tí mo gbà kọjá ẹni tí àdúrà yẹn tẹ ẹgbà o ẹgbà o ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ọkọ mi ẹ̀mí mímọ́ ẹ fi wọ́n palẹ̀ ogun ẹni tí ọ̀rọ̀ tọjú orí mi ẹni tí ọ̀rọ̀ ti nà á kò mi ẹni tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ti àwẹ̀ mi ẹni tí ọ̀rọ̀ ta ìsọ mi ẹni tí ọ̀rọ̀ ta dúrà mi tó lọ́wọ́ nínú ogun mi tó lọ́wọ́ nínú ogun ọmọ mi tó lọ́wọ́ nínú ogun aya mi tó gbọ́dọ̀ mú jẹ́ ẹ fi wọ́n palẹ̀ ogun máa.

àbí sọ́ọ̀rì mẹ́jà wa o ó ti tó gẹ́. bó má ṣe bó ṣe ṣẹlẹ̀ níran wa nìyẹn ó ti tó gẹ́ lórí mi. ṣé wọ́n bí sọ́ọ̀rì mẹ́jà ni o àbí kí ló. àbí sórí mẹ́jà wa o ó ti tó gẹ́. bó bá ṣe bó ṣe ṣẹlẹ̀ mìíràn wa nìyẹn ó ti tó gẹ́ àdúrà yẹn lẹ́ẹ̀kan ṣoṣo. ṣé wọ́n bí sórí mẹ́jà ni. bá a bá bí sórí mẹ́jà ogun fayé mi lẹ̀ ẹ ké bó bá jẹ́ táwọn yìí dìde níran wa ó gbógẹ́ lórí tèmi sí ayé mi rẹ̀ ìwọ ogun agbára kàkà fàyè mi rẹ̀ láàárọ̀ yìí fàyè mi rẹ̀. Vai, vai, vai, pai de Almeida. Parceiro, pai de Almeida. Pai de Almeida. Pai de Almeida. Pai de Almeida. Pai de Almeida. Pai de Almeida. Olha dìde níbi ìsinmi rẹ o ìwọ àti àpótí agbára rẹ. Dios. máa dìde sẹ́. lá ọ̀nà àbáyọ fún mi náà. make a way for me this morning. lórí ohun tí mo ń là kọjá. I'm launching what I'm going through. olúwa dìde. lá ọ̀nà àbáyọ fún mi. lórí ohun tí mo ń là kọjá. bàbá dìde.

lọ́ọ̀nà lọ́ọ̀nà lọ́ọ̀nà lọ́ọ̀nà lọ́ọ̀nà lọ́ọ̀nà lọ́ọ̀nà lọ́ọ̀nà ẹ gbàdúrà. pray gbogbo ibi tí ìrànlọ́wọ́ mi wà lọ́sẹ̀. mi arrive my happy this week. olúwa lọ mí ibẹ̀. wọ́n lọ kó ṣe gbé. bá ìrànlọ́wọ́ jáde. get my help for me. ṣe masaṣeru ya kaya, yakabaru mada ẹlú masari akayamaru masalekapa. egege yalekede yemeru gege yamasande karuma daya makabaru ama. yes. ẹ gbà á. ẹ̀yin tẹ́ ń retí ìrànlọ́wọ́. o. o. o. gbogbo bí mi wà. olúwa Yeah àbí tí mò ń sọ yìí ọ ni. maybe you yet to understand what i'm saying. tí ọba ti sínú lọ́wọ́ òfo ni principle. that is emptiness ọjọ́ tí àwọn ọba ilé ayé tó lè mọ̀ pé ó ní principle ó rí ẹ̀rọ ọmọ ló ní principle ẹni yẹn máa kú sí yàrá àlírí ni. a principle without obtaining a word down the law of promise he can't enter the land of fulfilment. ìrànlọ́wọ́ ah. ó rí ìrànlọ́wọ́ wọn níta ní olé mi mo rẹ̀ mo ní principle. you say I'm a principle now. òfò ni principle láì sí ìrànlọ́wọ́. it is vanity without it. ẹ sà sir. ọjọ́ tí ìrànlọ́wọ́ bá dé ni ọ̀rọ̀ rẹ yí padà. the day you receive it is when your words will change. bí ìrànlọ́wọ́ ọba ti sí. return. ẹni tí ò ìrànlọ́wọ́ gbà kọ̀ lọ́la. a victim of all around tomorrow. bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọlọ́dà ó rí ẹni tó ń ṣiṣẹ́. carry somebody small. tó ń gba salary. his only salary. salary rẹ̀ ní fi ń jẹun. is eating out his salary. ọ̀dẹ̀ ṣiṣẹ́. and he work. fún ọdún ọgbọ̀n ọdún àti mẹ́rin àbí márùn-ún. for thirty five years. ọ̀dẹ̀ kúrò iṣẹ́. after he retired. wọ́n dẹ̀ fún ní owó rẹ̀ tó yẹ kan fún. he was given his retirement fee. kò sí no láàrin uh, ọdún kan ó sì the and the person now ask what can I do. torí kò sí ìrànlọ́wọ́ sà. because there is no help sir. gbogbo principle dòfo. abba father. Woman, mẹ́ di ọwọ́ ẹnìkan mú sà. yes sir kò sí ìrànlọ́wọ́ wọn níta. there is no reason why you you say I'm a principal man. Nebo. what do you mean. ọjọ́ ìrànlọ́wọ́ bá dé wọn ó tó mọ̀ pé ní principal. the day you receive it they will see you as a principal man. Masakiru irú adáyà ní màlúù ẹni tí òrí náà lọ́wọ́ gbà. the victim of nowhere. ọ̀la ọ̀dájú o. his tomorrow is not sure. because ìrànlọ́wọ́ la fi dá ọ. you are created by her. adá igi afàṣẹ́dá. they use authority to create truth. a pe omi síbi kan afàṣẹ pé. yes. a pe yẹpẹ abàpẹ pé. adá ẹja afàṣẹdá. yes. ó ṣe dórí ìtẹ́ tó jẹ pé ìrànlọ́wọ́ ló gbé ọ. why did i use help to make. ohun tá a fìrànlọ́wọ́ dání ló rànlọ́wọ́. was what i created by her. needs help gbogbo ẹni tí ń bẹ láyé tí òun ìrànlọ́wọ́ gbà uh, wọ́n ti gba su èèyàn lára rẹ̀ bẹ́ẹ̀ ni sà ìrànlọ́wọ́ ni sọ ní dé èèyàn èèyàn ní ọlọ́run dàsà ẹnikẹ́ni tí ìrànlọ́wọ́ bá ti sá fún èrò ni ẹgbẹẹgbẹ̀rún èèyàn ló ṣègbè sáàrin èrò torí wo ìrànlọ́wọ́ gbà ọjọ́ èèyàn débì kan ayé mọ̀pọ̀ wọ bẹ̀ èrò dúró ayé ò torí àwọn tí wọn fẹ́ rí wọn ò rí wọn torí èèyàn ni wọn èrò ni wọn ṣùgbọ́n ju èèyàn dé wọn ní lágbájá ń bẹ́ńtà wọn ní ẹlọpẹ wà láàrin àwọn èèyàn ẹ di ọwọ́ yẹn mú sa ẹ pariwo láre ẹni tó yẹ kó o pàdé lọ́sẹ̀ kó o fi ríràn lọ́wọ́ gbà ó yẹ lọ pàdé ẹ ọyọyọyọyọyọ ayé daya lia kaparu ma daya ma tó ti mẹ́lòmí ẹ pariwo sa wọ́n sà until tó tó rìnà lọ́wọ́ gbà until you ló tó di solution sáwọn tá a rán ọ sí. that is when you become the solution people that you are signed to. bẹ́ẹ̀ ni yes sir. bọ́ọ̀ bá rìnà lọ́wọ́ gbà. without receiving them kò sí ìgbà kò sí ìwàsáyé rẹ o. your existence is of no importance. ó rí dáfídì ni. look at David. ó wá ràn lọ́wọ́ tí kò sí ràn lọ́wọ́ mọ́. he kept on looking for how they saw him. ó lọ ọ̀dọ̀ Samuel wọn ló ti kú. ó lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ wòlíì ẹ̀kún mi ló jẹ jẹ wọn ní òtún jẹ. they said no for you. sọ́ọ̀dù ti lé nílé. Saul chased him out of the city. ó lọ ọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀. he went to his family members. àwọn ẹbí rẹ̀ sọ fẹ́ kí sọ́ọ̀lù ọ̀pá wa run ni. they said he was ah, to be destroyed. àwọn ẹbí ẹ̀ lè dànù. torí wọ́n bẹ̀rù sọ́ọ̀lù. ó lọ bá àwọn ẹ̀gbọ́n rẹ̀. wọ́n lọ fẹ́ kánábàdàn obìsẹ́ torí tiẹ̀ ni. ìgbà tó ń tegòlà yá àtijọ́ ni ẹ bá wọ́ọ̀nù ẹ̀. When you are part of God. Jẹ́ wá bọ̀ ní ìfẹ́ wa ní kìnìún. Wà á má jẹ́ wọ́n mọ̀ wá mọ̀ pa àmọ̀ rí. We hear about the story. Wọ́n wá ń sunkún lọ. He was crying. Wọ́n ní bó lọ ń lọ. Say where you heading to? Bó lọ ń lọ. Where you heading to? Ó lọ gorí òkè lọ ni. He said. Wọ́n ní kílẹ̀ ń wá lọ. Ó ní kò ràn lọ́wọ́ mi ó ti wá báyìí. Where my. Ọwọ́ ìjọ ń lọ rántí pé. You remember. Bí ọ̀run ọ̀bá ti rìlíìsì. Without release. Ayé ò lè rìlíìsì. The world can never release àwọn tó ń parabulẹ́ẹ̀tì wájú wọn bẹ́ẹ̀ yẹn bá ti mọ̀yànjú náà ó ṣeé ṣe kó làágùn kó tó dìde. if you are too connected it's possible to swim before you know. o mesa o rí ọ̀pọ̀ èèyàn tó mọ̀ èèyàn ṣùgbọ́n kéèyàn tó dìyàn ni àmọ̀jù èèyàn á máa fìyà jẹ̀yàn torí bọ́ ọ bá ti mọ̀yànjú ò ní gbẹ́kẹ̀lé ọlọ́mọ ìrètí ìrì ọ wà lọ́dọ̀ àwọn tó mọ̀ wàá rí wọn bí ọlọ́run oh, wàá sì máa sá lọ bá wọn wàá gbàgbé pé àjùmọ̀ bí ọ̀kan tàánú ẹni arántí ni ní ṣe ni lóore ọ̀dọ̀ wọn tó wá ń pòòyì títí tọ́jú orí òfin lọ ìwọ lọ ń wá wọn lọ wọn rí ti ẹrù torí àwọn bíìsì ju tiẹ̀ lọ ẹni ọ̀run ọ̀bá rìlíìsì fún pé kó ṣàánú ẹ̀ ò lè ṣàánú ẹ̀ everybody ló ní bọ́jẹ̀tì wájú ṣùgbọ́n ẹni ọ̀run fọ́ọ̀sì láti ṣe olóore ló ṣe olóore ọ̀run ló kọ̀ǹtrọ̀ ẹni tó fún ọ ní nǹkan tẹ̀ fún ọ kò sí kankan tó rọrùn láti sọ́lẹ̀ àgọ̀gá sàmì bí abàmì àṣẹjáde sí ọ ọ̀sẹ̀ tó wọ̀ yìí ó máa ríran lọ́wọ́ ó máa ríran lọ́wọ́ gbà. Ah, ó ti rí i pé he realized. ẹsẹ̀ ìgbàgbọ́ òun ti ń yẹ̀. that his legs they are. ẹsẹ̀ ìgbàgbọ́ ti ń yẹ̀ torí kò yìnbọn lọ́wọ́ gbà. because of the lack of. ó ní bó ìrànlọ́wọ́ mi ó ti wá. where will my come from. yóò tọwọ́ olúwa wá. it will from God. tọ́dọ̀rùn àtàyé. that created on earth ọlọ́run ò ní jẹ́ kí ẹsẹ̀ mi ọ yẹ̀ olú ẹni sà ẹni tí ń pa mí mọ́ kí tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn lórí ń bẹ nínú ewu sọ́ọ̀lù ń bẹ nínú ewu tìdílé wọn ń bẹ nínú ewu tọ̀tátọ́ lọ́ọ́ pẹ́ pẹ́ pé wọ́n fún ní kàjẹ́ ẹni kò tó gbé olúwa ni olùpamọ́ mi ẹ sà ó ní jẹ́ kẹ́sì ọyẹ torí bíràn lọ́wọ́ ọba dé aláìgbàgbọ́ a máa béèrè pé bó wà ní báyìí bíràn lọ́wọ́ ọba sí wọn a máa fi lọ́kúlọ̀ lọ́yìn bíràn lọ́wọ́ ọba sí wọn a máa gbẹ̀yàn ní kọ̀ǹdísàn bírà lọ́wọ́ ọba sí wọn a máa mú èèyàn kọlu ọlọ ta ni sàmì àṣẹ jáde sí ọ láàárọ̀ lórúkọ Jésù ọjà gba ìrànlọ́wọ́ imasali akapa ya masali keda ina marueke ya masali kapa masali kiruada ṣùgbọ́n bó ṣe ń bá ní àjò lọ ní ọjọ́ kan ṣoṣo first chronicle chapter twelve twenty two ó ní lójoojúmọ́ ni wọ́n mú ìrànlọ́wọ́ tọ̀ dáfídì wá every day wọ́n ràn wọ́n fún ní nǹkan gbogbo tó nílò wọ́n fún títí tí ogun rẹ̀ fi dàbí ogun ọlọ́run ó náà dàbí ọlọ́run ọ̀kan lọ́tọ̀ ó dúró sínú ayé bí ọlọ́run wọ́n wá bi dáfídì pé ọ̀gá dáfídì bóò ni ọ̀tọ̀ lórí tẹ́ ẹ kọ́ńjò ní ní no olúwa ń bẹ pẹ̀lú mi àti àwọn tí ń ràn mí lọ́wọ́ all the persons in yamaka baruama ọláìdé ẹni tó yẹ kó bá pàdé láyé yóò fi dìde lọ́sẹ̀ yìí lọ́sẹ̀ yìí yóò pàdé yóò pàdé yọyọyọyọ. Let's go! ẹgbẹ́ yọkan sí lẹ́yìn yẹn màá ní ká gbàdúrà sí èso màsáálì àkàfàrú màdáyà lè kàfàrú màsáálì kàfà ẹ sà àwọn kan yẹ kó pàdé. there are some people supposed to meet. àìtí ìpàdé wọn ló mú kí ní àjò nira. the reason why your journey is difficult because you have to meet them. ọjọ́ tí Sọ́ọ̀lù pàdé Samuel lọ́dọ̀ he then sọ came mm. out with Samuel became the king. màsáálì àdáyà ní màsáálì àkàfà olórí ogun sọ́ọ̀lù. the captain of Saul. ó ní fi ìbọn lé dáfídì kì. he was the one chasing David with God. ṣùgbọ́n ọjọ́ tó pàdé dáfídì bí olùrànlọ́wọ́ ọjọ́ ní israẹli tó mọ dáfídì bí ọba. that was when they saw him a man. bí ọba ti sí bí paul ọba ti pàdé barnaba. without paul coming like barnaba. àwọn àpòsílẹ̀ òní ìgbà wà sùn. wouldn't to preach. wọ́n á sọ fún pé rẹ́bù ni ọ́ àárí ọrí bẹ́ẹ̀ sà Pọ́ọ̀lù náà ń sáré lọ gírígírí Timothy náà ní pé òun náà nílò ẹnìkan tí ó pàdé bí ọba pàdé Pọ́ọ̀lù kò lè rí pèlò láyé ẹgbẹgbẹ̀rún pé ìyá ń bí olúwa pé olúwa sọ òpè mí ni ó ní pé kò pàdé ẹni ọyọ pàdé ayé wa ń béèrè pé tó fi rò pé ó ní pè láyé ló rò pé gẹ́gẹ́ kàkà báyìí ẹgbẹgbẹ̀rún ẹni ògo ní jìyà bí ẹni ogun ẹgbẹgbẹ̀rún pé ń tó lè fi gbé ayé dìde dání ẹgbẹgbẹ̀rún pé ń tó lè fi gbé ẹgbẹgbẹ there is ẹrú ìyàn dání ṣùgbọ́n ìrànlọ́wọ́ ò sí ó sì wọ́n gbé dání ti yẹn fàyà wọn lọ́wọ́ ó wẹ́ gbẹgbẹ̀rún èèyàn tó ta ìran wọn láyé torí wọn ò rí ìrànlọ́wọ́ tí wọ́n fi bíúdi ẹ̀ àṣẹjáde sí ọ ẹ wo àwọn tí ń sàmì ẹ gba ìrànlọ́wọ́ náà receive it. Ikaya madali karuma sadaya likaba. Iná maru akaba ruma sa. Láàárọ̀ yìí. This morning. Ẹ gbàrà lọ́wọ́ ẹ̀yin ìwọ lẹ sàmẹ́. whoever meant to say. láàárọ̀ yìí. this week. ẹ gbàràn lọ́wọ́. láàárọ̀ yìí. this morning. ẹ gbàràn lọ́wọ́. láàárọ̀ yìí. this morning. ẹ gbàràn lọ́wọ́. Ah, láàárọ̀ yìí. Oh, ẹ gbàràn lọ́wọ́. ẹ gbàràn lọ́wọ́. ẹ lọwọ, lọ́wọ́ lọwọ, gbàràn lọwọ, ẹ lọwọ, lọ́wọ́ lọwọ, gbàràn lọwọ, ẹ lọwọ, lọ́wọ́ ẹ gbàràn lọ́wọ́ ẹ gbàràn lọ́wọ́ ìwọ ni ìrànlọ́wọ́ kan gba ìrànlọ́wọ́ ìwọ ni ìrànlọ́wọ́ kan gba ìrànlọ́wọ́ gbogbo ẹni tó lọ́wọ́ nínú ogun tó ń jà ẹ̀mí rẹ̀ máa fayé rẹ̀. mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹni tó lọ́wọ́ nínú ogun tó ń jà ẹ̀mí rẹ̀ máa fàyè ọ̀dà gbogbo ẹni tó lọ́wọ́ nínú ogun orílẹ̀-èdè yìí ẹni lọ́wọ́ nínú ogun tó orílẹ̀-èdè yìí jà láti ọmọ òjò títí dé ewu orí ọlọ́ọ̀ máa lé wọn jáde lábẹ́ ẹnikẹ́ni tó ní ọwọ́ nínú ogun orílẹ̀-èdè oh, bó ti wù kó tó bó ti wù kó jẹ́ oh, bó ti wù kó rí oh, ọlọ́run àwọn àpọ́sẹ́lì nítorí orúkọ rẹ àti nítorí agbára rẹ ọlọ́run máa lé wọn jáde láyé rẹ wí nígbà kẹta ọlọ́run àwọn àpọ́tẹ́lì mo pe ìpè mo lo májẹ̀mú mo lu èdè mo lu ọ̀rọ̀ mo bẹ jésù nínú agbára rẹ̀ lọ́rùn ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ogun orílẹ̀-èdè yìí láti òní lọ ìdájọ́ kíkorò ó máa dé sí orí ẹ gbàdúrà ẹ kígbe olúwa pàṣẹ fún áńgẹ́lì àtẹnìyàn kó ràn mí lọ́wọ́. lọ́sẹ̀ tí mo wọ̀ ìdàkáyà yìí máa sàdà pàṣẹ fún áńgẹ́lì àtẹnìyàn kó ràn mí lọ́wọ́. lọ́wọ́ ilé áńgẹ́lì àtẹ̀mí pàṣẹ kárà mi lọ́wọ́ áńgẹ́lì àtẹ̀mí pàṣẹ kárà mi lọ́wọ́ pàṣẹ kárà mi lọ́wọ́ pàṣẹ kárà mi lọ́wọ́ pàṣẹ kárà mi lọ́wọ́ pàṣẹ kárà mi lọ́wọ́ pàṣẹ kárà mi lọ́wọ́ pàṣẹ kárà mi lọ́wọ́ pàṣẹ kárà mi lọ́wọ́ pàṣẹ kárà mi lọ́wọ́ pàṣẹ kárà mi lọ́wọ́ pàṣẹ kárà mi lọ́wọ́ pàṣẹ tó ràn mí lọ́wọ́ Jésù Olúwa gbogbo ènìyàn ẹ lọ sí etí pẹpẹ ẹ béèrè tí ẹ fẹ́ etí pẹpẹ ní kẹwàá ẹ̀yin tí ẹ ń bẹ ní online ẹ connect ìgbàgbọ́ rẹ máa béèrè nǹkan kan tó lọ́wọ́ Ọlọ́run. make a request from God. màsá kàrú àmà ọlọ́run mi ọlọ́run mi yọ sí mi wẹ́rẹ́. ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ́rẹ́ ibi táyé sọ pé kò sọ sọ̀nà yọ sí mi wẹ́rẹ́ ibi táyé sọ pé kò sọ sọ̀nà yọ sí mi wẹ́rẹ́ ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ́rẹ́ ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ́rẹ́ ibi táyé sọ pé kò sọ sọ̀nà yọ sí mi wẹ́rẹ́. ibi táyé sọ pé kó tọ̀nà yọ sí mi wẹ́rẹ́ jésù olúwa wa mú èso rẹ dání o mo súre fún ọ. I bless you. ọ̀sẹ̀ yìí máa bí ohun fún ọ. this week shall give you good things amen. ìmàdáyà lè kábàrú àdálíkèyà mo gbàdúrà fún ọ. I pray for you. ọ̀sẹ̀ yìí máa bí ohun fún ọ. amen mo súre. I bless you. ọ̀sẹ̀ tó wọ̀ yìí. this week that you are. ọ máa bí orin fún ọ. peace shall to you. amen. ọ máa bí orin fún ọ. peace shall to you. ọ̀sẹ̀ tó wọ̀ yìí. this week that you are. ọ máa bí ìrànlọ́wọ́. ọ̀sẹ̀ tí ọ wọ̀ yìí. this week that you are. ọ máa bí ìgbédìde. it is all to elevation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 gba yanu rẹ gba yanu rẹ gba yanu rẹ gba yanu rẹ gba ẹ̀tọ́ rẹ gba re rẹ gba ẹ̀tọ́ rẹ gba re rẹ gba ẹ̀tọ́ rẹ gba re rẹ gba ẹ̀tọ́ rẹ gba re rẹ ọ̀nà rẹ là gba re rẹ ọ̀nà rẹ là gba re rẹ ọ̀nà rẹ là gba re rẹ ọ̀nà rẹ là gba re rẹ gba re rẹ gba re rẹ gba re rẹ ọ̀yà gbà gba re rẹ ọ̀yà gbà gba re rẹ ọ̀yà gbà gba re rẹ ọ̀yà gbà gba re rẹ gba re rẹ gba re rẹ. Value. Value. Value. Value. gbáre rẹ gbáre Value. gbáre rẹ gbáre Value. lọ́sẹ̀rẹ̀rẹ̀ gbáre rẹ Value. gbáre rẹ lọ́sẹ̀rẹ̀rẹ̀ Value. rẹ Value. gbáre Value. gbáre Value. gbáre rẹ gbáre Value. ọ̀yá gbáre rẹ Value. gbáre rẹ ọ̀yá Value. rẹ ọ̀yá gbẹ̀tọ̀ rẹ ọ̀yá gbàrà lọ́wọ́ gbojú rere gbàánú gbàánú gbàánú ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ibi ò ní bá ọ ẹ̀mí mímọ́ kó sọgbà yí ọ ibi ò ní bá ọ ibi ò ní bá ọ ibi ò ní bá ọ àánú wá ọ rí ojú ò ní tì ọ àdúrà rẹ gbà ògo forúkọ olúwa ògo forúkọ olúwa jésù olúwa wa. Amen. Amen. Amen ẹ tẹ́wọ́ fún orí ọ̀fẹ́. you are great. wàá jẹ èso yẹn. you eat your fruit. lórúkọ jésù. in the name of jesus. ibi tó o bá ti sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí. we are well going to. ire máa tẹ̀ ọ́ lọ́wọ́ ní. amen. mo fi ọlọ́run bẹ̀ ọ́. how do you name of God. àwọn kan sẹ́ndì mẹ́sẹ̀gì pé àwọn rí mẹ́sẹ̀gì lórí messenger wọn. they receive a message on the messenger. mi ò sẹ́ndì message lórí messenger. i don't message people on messenger so téèyàn bá sọ pé kọ́ ọ lọ òun rí kankan kan lórí messenger kìí ṣe mi o mi ò sẹ́ni message lórí messenger tàbí wọn ní kọ́ ọ lọ sanwó mi kan kìí ṣe látọ̀dọ̀ mi o ohunkóhun tó o bá ti gbọ́ látẹnu rárá kèsè látọ̀dọ̀. don't do it it's not for me. tí olúwa bá rán mi sí ọ. he go send me to you. màá sọ. i will say it. tí ọba sì rán mi yan sọ pọ̀ lọ́dún gíga. doesn't mean you not heading to the. ti rán mi sí ọ nínú àdúrà. he actually sent me to you. jẹ́ kí gbàgbọ́ rẹ ọ̀rọ̀ mọ́ àdúrà tá let your faith be connected to prayer. fi ìgbàgbọ́ ti àdúrà yẹn lẹ́yìn. back your prayer with faith. bàtọ́ bá máa send message sí mi. bàtọ́ send message to me. ẹ̀rí ni wàá fi send message. Eh. ntọ́ máa sọ ni kó ti di yanu. amen lórúkọ jésù wa ní ẹ̀rí o sì ní bọ́ sọ́wọ́ ọlọ́run ó yà ọ́ lẹ́nu ìwọ tó ń wò mí ìwọ tó ń sá mí ìwọ lè rí kan ó kú lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ rí rẹ ni o mo fi ọlọ́run bẹ̀ ọ́ dúró nínú àdúrà gba ọlọ́run gbọ́ yọ pa ọ lẹ́rìn wọ́n padà sínú ayé wọ́n wẹ̀ gbé òkùnkùn dúró ọlọ́run yọ sàtìlẹ́yìn gbé ìgbé ayé mímọ́ má lo àjídájídá má lo ọgbọ́n èké má lo ọgbọ́n ìtànjẹ Don't be deceitful. Fi gbogbo ayé rẹ tẹ̀lé Ọlọ́run. Give God your totality. Yóò sì tọ́ ọ̀fẹ́ fún ọ. Ó ní ọmọ fi ọkàn rẹ fún mi. He said something give your me. Ẹ ní ṣaláìní. Gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò lọ́nà kan àti lọ́nà mi, ẹ ní ṣaláìní. Ọwọ́ rere Ọlọ́run yóò máa tì yín lẹ́yìn. Ẹ ní wá àánú tì yín bẹ́ẹ̀ lolúwa sọ ògo ni forúkọ olúwa bẹ́ẹ̀ tí ń jáde ẹ̀ràn àdọ́gba orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ tẹ̀mí ọmọ bá yín lọ kọ́ràn yín lọ́wọ́ ó tì yín lẹ́yìn láti ìsìn àtìrí ti láéláé aleluya méje ọyọyọyọyọyọyọyọ.